واحدة خلق منها زوجها وبث منهما رسالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله قد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله فقد الله سبحانه وتعالى ليس يوسف عبد وسيلتي فاخذته واليه ليس يوسف الى الجزء الاول pẹ̀lú ọdún àti ọgọ́rùn-ún dára ọdún àti السلام عليكم ورحمة الله وبركاته إلى الله سبحانه على تسواجه من كتابه فؤاد محمد فؤاد الباقي ẹnu ọdẹ àbáwọlé sí àwọlé sílé ọ̀sọ́lé kan ọ̀kan nínú nǹkan tó ní ṣe pẹ̀lú àtúndà wa ẹnu ọdẹ ọ̀rọ̀ ṣọ̀fà ní sátidé tó yé wa kí àwọn ẹni tí wọ́n rí ìsìnkú adébísọ̀ lọ́wọ́ àwọn àlejò ọ̀sán lọ́wọ́ àwọn oníkọ̀ọ́ nínú ìlú nínú àlọ́ nípa ìlú wípé ìgbà ọ̀rọ̀ gbèsè adẹ̀sí sọ oríṣiríṣi ṣùpá èyí tó ṣe wípé ọwọ́ àpàdébí sallallahu alaihi wasallam bí ìṣùgbà ẹ̀ka àwọn ẹ̀kọ́ níbi tó dúró sí fẹ́ káwọn wà ní sẹ́ńtà láì ní ìfẹ́ wọn. Ìfẹ́ ẹni tí wọ́n ń sàrà rẹ̀ wọ́n ti ọ̀sẹ̀ lọ wọ́n wà níbẹ̀. Bí àwọn ìṣúgbẹ́ ilé ìdókòwò fi afẹ́dùbà. Èyí tó jẹ́ sàfà bọ́dù sọ̀lọ́ lọ́wọ́ àríyí àdìsí ọ̀sẹ̀ náà. Pẹ̀lú àjọ ọlọ́wọ́ lọ́dọ̀ bá wọn lórí iṣẹ́ àwọn ẹ̀sìn. ولبعضهم في قوله تعالى فأنذر عشيرتك الأقربين حديث السلوى على ذلك حديث أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم حين أنزل الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم فأنذر عشيرتك لأقربين قال يا معشر قريش أو كلمة نحوها إن اشتروا أنفسكم لا أغني عنكم من الله شيئا يا بني عبد منافي لا أغني عنكم من الله شيئا يا عباس بن عبد المطلب لا أغني عنك من الله شيئا ويا صفية عمة رسول الله لا أغني عنك من الله شيئا ويا فاطمة بنت محمد سليني ما فيك سليني ما شئت من مالي لا أغني عنك من الله شيئا حديثي أبي هريرة رضي الله عنه ọ̀bùsọ̀ ẹ̀rọ ó lè òṣìṣẹ́ ọlọ́run ọba tó nígbà tí ọlọ́run sọ ayà kalẹ̀ pé wàá ń sọ̀rọ̀ àti ìrọ̀tẹ́ kalẹ̀ àtàwọn bíi ṣé kìlọ̀kìlọ̀ ìyá táwọn ọmọlẹ́bí rẹ̀ tí wọ́n jẹ́ aláṣùmọ̀ rẹ̀ wọ́n bá kọ̀ fún ọ̀sẹ̀ ní sọlọ́ọ̀ kìlọ̀ fún ọ tọ́tù sọ̀rọ̀ آيات التوحيد قال النبي صلى الله عليه وسلم يا وعد قريش قلت أي قريش أو كلمة نحوها أنا أقول قد قال النبي صلى الله عليه وسلم اشتروا أنفسكم ẹ̀rọ ara yìí ẹ̀rọ ara yìí ẹ̀rọ ìdí ara yìí pẹ̀lú fẹ́ tẹ̀lé ohun tí mo mú wá nínú ẹ̀sìn ọlọ́run wa rẹ̀ rà. làwọn ò ní àǹkóò nílò lọ́ọ̀ ti sọ yìí. ilẹ̀ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ kú òfin yín lọ́dọ̀ àlá. yẹn ní lọ́dọ̀ náà bá gbèrò láti tẹ̀lé sí yà nítorí ìfẹ́ yà pa rẹ̀. ilẹ̀ sọ pé fọlọ́ọ̀ tó yà yọ sí o. ọdún wa jẹ́ lọ sí lọ́dún kéré sí gbogbo ìṣèkọ́ yìí. قال يا بني عبد مناف أي يوم عبد مناف لا أغني عنكم من الله شيئا إلا الله رأى إلى الله ويا في الجيش وليس له قدر يا عباس يا عباس بين عبد المطلب توجه عبد المطلب

láwọn ò ní àǹtí mi lọ́wọ́ ti sọ̀rọ̀. bí ilé rọrùn ọ̀gájá kó òkú ẹ nínú tọ́lọ̀bà rẹ ti jẹ́ ní àtúntò ní ìyàpá. ọ̀yá fásimọ́tò mo tún ké sí rẹ̀ fásimọ́. èyí dáadé ní sọ̀lá àtàlà lọ́sọ̀ àlùfáàfímọ́ fàfímọ́tò bàtà àtúmí. odidi bá sí ara kan lára àwọn fàfímọ́. fásimọ́ náà lọ́wọ́ á ké sí yìí o ṣé mo kọ̀ rẹ̀ Fátímà bíntà Muhammad sallallahu alayhi wa sallam tọ́jú ọmọ Muhammad sàlíìlì lọ́ọ̀ṣì ìdílé báàlì ńdọ́ bá fẹ́ fi mí lèrè dúró kí àmì kò tè béèrè báyìí o kò tè béèrè o lọ́ọ́ bá fẹ́ béèrè o ọ̀rọ̀ pé mo ní bàbá gbẹ̀jọ́ kọ̀ ọ́ lónìí wá ṣe kẹ́kẹ́ bí ọ̀sán sí ọ̀sán náà tọ́lọ́wọ́ òde ká ṣe ọ̀gbọ́n ah, ní bàbá gbẹ̀jọ́ kò rí bẹ́ẹ̀ o la ogun ni à ń fi ilẹ̀ lọ ṣiṣẹ́ yà bí lè rọ́ lọ́rọ̀ ní kankan kò lè rọ́ lọ́rọ̀ kankan tọ́lọ́mù bẹ́ẹ̀ ni jẹ́ níyà lọ́dọ̀ àlá tí wàá rí kan bá di àyẹ̀ sórí ìkọ̀ ya pa ẹ̀rí lọ́kùnkọ́ ni wọ́n fi hadithi yìí jáde nínú sàmì ìfowópamọ́ kìtàbù lùwàsọ́yà ẹlọ́lẹ̀ àbáwọlé kọkànlá ìyá àbáni kìtàbù lùwàsọ́yà fifty five ẹnu àdá àbáwọlé kọkànlá báàbò hẹ́lì yẹn lè fọlọ́ kìtà wàlíwàládú ní àkọ́rì ẹlọ́lẹ̀ tí sọ pé táwọn obìnrin àtọmọ táwọn náà kó sínú mọ̀lẹ́bí bí bẹ́ẹ̀ ni wọ́n kó sínú mọ̀lẹ́bí àfàájì lọ bá nẹbi sọlá àfọlá bó ṣe dá sọfíà tó kọ ọ sọ pé ìyàwó mi fẹ́ ni sọfíà mọ̀lẹ́bí ni mọ̀lẹ́bí ìdè wọn kàn lè má jogún lọ́yẹ́ tó àwọn ẹni tí wọ́n gba ọ̀rọ̀ làwílẹ̀ àpá ẹ̀rí bákẹ́rẹ́ ọmọbìnrin yẹn ló ń bí yóò ti lọ lọ́kàn kó bí ilẹ̀ mọ̀lẹ́bí tọ̀báàbù àlìyé ti kolo ìṣá ọ̀wọ̀ ìwádàdú ìlà àkọ́ọ̀rì ẹnu ọ̀nà tí sọ ilé sáwọn obìnrin àtọmọ sáwọn lẹ́kọ̀ọ́ sínú mọ̀lẹ́bí ọwọ́ àti fámìlì bẹ́ẹ̀ ọwọ́ àti. àdìsí ó jẹ́ kó yẹ wáyé pé kálukú kọ́tẹ́ pamọ́ ẹ̀sìn rẹ̀ ni o. bóyá ó jòlè ní o ọwọ́ àlábẹ́ ẹni ọlọ́run ẹni rẹ̀ ni lè jẹ́ afa lè jẹ́ mùsùlùmẹ̀ lè jẹ́ yẹ dáadáa ń tẹ̀lé ọlọ́run ọwọ́ àti òwe hà abẹ́ ẹni ọlọ́run làwa wà ẹ má jẹ́ ká gbàgbé ìfẹ̀lẹ́ ìyàwó àtẹ̀lé lóhùn àti àtẹ̀lé lọ́wọ́ àlẹ́ ìṣèlú ọ̀sọ́lá àti ọ̀sọ́lá ọlọ́run ọba àlejò ọlọ́dọ̀ọ́lọ́dọ̀ ọlọ́run ọ̀sọ́lá الذين كفروا ورأس نوح ورأس لوط ọlọ́run fà pẹrẹ àwọn aláìní gbàgbọ́ wọ́n fà pẹrẹ rẹ̀ fáwọn aláìní gbàgbọ́. ìyàwó àtẹ́bí ló wà tó lọ ẹ̀rí. àwọn méjèèjì ọba dẹ́dà ní káàdà dáadáa ká àgbẹ̀yìn ìrìnàjò ẹ̀sọ̀ ìhàyò àkáàdà dàbọ̀. àwọn méjèèjì wà lábẹ́ ẹrú wa méjì ìṣọwọ́jẹ́ rere. ṣùgbọ́n kàkáàdà dàbọ̀ wọ́n jà bá wọn tó bàlá bá ń kàlàyé ẹ̀fẹ́ ìjàmbá yìí nílé wípé bóyá wọn sùn tán bóyá wọn sàgbèrè ètò gbogbo àwọn àtẹ́bí ọlọ́run yẹn yẹn fẹ́ sọ fàlà fẹ́ wọ́n tó wọn. ìyá náà nígbà ìwé náà ní ìyá náà ti dì wọ́n jà bá wọn nípa tọ́lọ́wọ́ ọ̀tẹ́lẹ̀ wọn. ọba dẹ́dà nígbà wọn tó wá tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò fún ní àwọn àtẹ́bí méjèèjì ọ̀wá lè ràn án méjèèjì lọ́rọ̀ láti bá jẹ sí láti bá jìyà kódà láti gbé fún onínú ìyá wọn ọ̀pẹ́ ìrìnàjò kò láti ẹ̀rọ wàá ti àtúnyè wọ́n máa sọ fáwọn méjèèjì àwọn òbí méjèèjì níjọ́ tó dàlù pé àwọn òbí ẹ̀wọ̀n náà pẹ̀lú àwọn tí wọ̀ gbàtọ́ wá jáde fáwọn ẹni tí kò wọ́n ga jù ẹ̀rí àwọn tí kò wọ́n ga jù. الذين أنعم الله عليهم من النبيين ipò kéde ni wọ́n wà àwọn làwọn ìyàwó tó ṣe yí pé wọ́n farárò ni wọ́n wá rí fúyẹ́ ẹ̀yà pẹ̀lú sáàbí tó ń bẹ lábẹ́ wọn gbà tí wọ́n ti tẹ́ ẹ̀yà táwa táwa jáde àlejò sàlámù sàlámù ọdún ọlọ́wọ́ bá dẹ́dà lóò ti jẹ́ fún mi náà mọ́ fẹ́ kọ́ jẹ́ fọ́mọ mi o. ọlọ́wọ́ dẹ́dà wá sọ fún àtẹ́mi dàrúdà àlejò sàlámù sàlámù tó kọ́ fọ́mọ ẹ bí ọ̀nà ẹ̀sẹ̀ rí sí fọ́mọ ẹ̀ náà rí bẹ́ẹ̀ màá sì jẹ́ fọ́mọ ẹ gẹ́gẹ́ bó ti jẹ́ fọ́ ọbẹ̀ yìí pé ọ̀rọ̀ ṣàfáà yẹn làwọn àgbára lé. ṣé yọ̀ọ́ mi ò bẹ̀ ẹ̀ bá wọlé kí wọ́n á di kókó ohun táwọn wàhálà sí àpò gbogbo yín lòdì lọ́ba àtijọ́ yẹn ẹ̀rí irú àgbàkazà tó wà lọ́dọ̀ àwọn oníṣùkú nìyẹn ẹ̀rẹ̀ máa dára àtọ́wá wò tàbí ẹ̀rẹ́ káwọn bàbá onífẹ̀dẹ̀ ẹ̀sẹ̀ àwọn bàbá fẹ́ sí pẹ̀lú ìjọ ẹ̀ máa dára àtọ́wá wò ẹ̀rí ìsìnkẹ̀ bá àtẹ́lù sọlá àsọlá tọ́jú pamọ́ táwọn oníta òdì èyí ṣe fúgbà rọ̀gbìn àbẹ́ni adéjì kejì لا ọ̀rọ̀ الله ọba ẹ̀wọ̀n ní عبد الله بن عباس رضي الله تعالى عن ابن عباس رضي الله تعالى عنهما قال أما نزلت فأنذر عشيرتك الأقربين ورحتك منهم المخلصين خرج رسول الله صلى الله عليه وسلم حتى صعد الصفا فحتف يا صبحاء فقالوا من هذا فاجتمعوا إليه فقال أرأيتم إن أخبرتكم أن خيلا تخرج من صفي هذا الجبل أكنت مصدقين قالوا ما جربنا عليك كذبا قال وإني نذير لكم بين يدي عذاب شديد قال أبو لهب طب لك ما جمعتنا إلا لهذا ثم قال نزلت تبت يدا أبي لهب وتب آه حديث في هذا بابه يعني أو لحديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما أفواني إذا دعا الله قال هو أنذر عشيرتك الأقربين ṣé kìlọ̀ kìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n já láti lọ kìlọ̀. olùwọ́rọ̀ sọ̀jà bí ìṣòro àlùmọ́kìláṣí. àwọn ọ̀rọ̀ mùtù rẹ̀ àwọn fásitì ẹgbẹgbẹ wọn bẹ nù àwọn àṣírà yẹn alimọfilasi tí wọn jẹ tó ṣe ní akọrọbọ wọn bẹ bẹ ọ nínú àwọn tó ti lọ èso gbogbo fámìlì yẹn yẹn gbogbo bí ọpẹ kasi àtàwọn èso ikọ kẹmí sara wọn jáde tó ń ka tiwọn kẹmí wọn bẹ àwọn tó ṣe kìlọ̀kìlọ̀ yẹn fún ọ wọ́n lè ṣe ọlọ́run sọlá àtàláwá jáde àṣà àtọ́ àìlẹ̀ sọ́fà tó fi kú òkè sọ̀fà. bàhádà nígbà tó wá kú òkè sọ̀fà ọwọ́ apariwo ọmọ ọ̀gùnjáde ọmọ ládàra hàdì hàdì tẹlifóònù ọ̀fẹ́ wáyà tọ́wọ́ yóò fi kárí orúkè ìrora ga díẹ̀ èkó ga kíkọ̀ náà bẹ̀lógún tó á bèrè. Fàhẹ́tẹ̀ ọwọ́ àlọ́gún wọn pariwo sókè. Wọ́n ní yá tọ̀bà ha. Tọ̀bà ha yẹn kẹ́lìmọ̀ gbólóhùn jáde tó ṣe yín pé ẹni tó ń gbé àkólà nínú òṣèlú ìgbà tó wà máa wù yìí. Ṣùgbọ́n gbàdí máa ń wáyé ìgbà tí ẹ bá gé fẹ́ kí gbàjà rè fáwọn ẹ̀ tí ó délẹ̀ o ọmọ ẹ̀kọ́ gbùjà wá láàárọ̀ yẹ lèdè mọ́ọ̀lẹ́ o ọ̀dọ́bà wí gbólóhùn yẹn ẹ̀rí. tó àwọn dàbí ẹni pé nìyẹn sọ yá gbọ̀bà ha tó wù yẹn ló ti sọ ní pé ilẹ̀ ti kọ́ o ọ̀yẹ́ ti la o àwọn tó ti bá wa jà ní o tó ń kẹ́kọ̀ọ́ ta àkàbò yẹn làádó ìtumọ̀ yá sọ̀bà ha ẹ̀ palẹ̀ fáwọn ọ̀tá o wọ́n nígbà tá a lẹ́nu sọ̀lá àtàlà ń fi bẹ́ẹ̀ ṣe sí wọn lọ sí ẹ. ọ̀hún ló ti há rà wọ́n á sọ pé ta lé léyìí bàjá táwọn ọ̀rọ̀ ilé yìí wọ́n á lọ kójọ sọ́dọ̀ àtẹ́bí sọ̀lá àlùsọ̀lá ọ̀pọ̀l ó sábẹ́bí sọ fún wọn náà pé ọ̀rọ̀ àìsùn ẹni àkùbárì sóko ẹ̀rí ni tí wọ́n bá fún yín nílò pé àṣà káyìlá káyìlá ni. تخرج من سفح هذا الجبل أكنتم مصدقين tí mo bá sọ fún yín wípé àwọn agbẹ̀sìn kan bẹ̀ wọ́n ẹgbẹ́ wọn á jáde ẹgbẹ́ ìtúsẹ́ ti lásán ọlẹ́sìn ò lè dárì àwọn agbẹ̀sìn kan bẹ̀ tó ṣe yí pé sáfùrù ju mi sáfì àádàjábẹ̀ tí wọ́n jáde níbi orí òkè yìí àkóso mọ̀sọ̀dẹ́hìn tẹ́ẹ̀sà mi lè sọ pé òótọ́ ni mò ń sọ fáwọn fẹ́fẹ́ wá fún jàmbá wa. ọ̀ọ́nì òun tó fi dá àdábì lọ́wọ́ náà ní sọ̀lá rẹ̀ sọ́lá pé wọ́n jàmbá òun náà àlẹ́ ìkàkà sí wa. àbárọ́ lọ́rọ̀ ẹ̀rí. bí wọ́n ti pé ìjólóòótọ́ náà fẹ́ ní ìjólóòótọ́ sallallahu alaihi wa sallam àwọn káàbìlì mi díẹ̀ múlẹ̀ bí òjá gbèsè máa ta dúdú ìwà dáadáa àdúgbà tá à ń sọ̀rọ̀ wà lọ́sọ̀. ẹ ìmọ̀lẹ́ òyìn ti gbajúmọ̀ tẹ́lẹ̀ ó tó ní bọ́lọ́hún tó ti dé láǹtẹ́lẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ sallallahu alaihi ojú ọmọ sílẹ̀ ní àfọ́dé ìlàdí olódodo ni ó sì ṣe kọfẹ́ balẹ̀ ẹ̀rí gbà tó sọ fún ẹgbẹ́ tó bá láwọn kẹfẹ́ wá kógun jà wá lórí òkè yìí fẹ́ẹ́sà kó tọ́ ni tó sọ ọ̀nìmọ̀ ìṣẹ̀gbọ́n mi àárín kàkàdì àkàrọ̀ mọ́ ẹ lọ́wọ́ rí pé ká tiẹ̀ fẹ́ bí ẹ lẹ́ẹ̀kan ẹ̀fẹ́ lórí ọlọ́dún bí ẹ̀kan náà lòún parọ́ ni lọ́kọ̀ tẹ̀lé sí ẹ rí fáìmù ìnàdí irun lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni yàrá àdìsẹ́lì torí bẹ́ẹ̀ ń gbogbo lọ́dún mọ́ṣẹ́ fún yìí o bẹ́ẹ̀ bá kọ́ sọ́lọ́ bẹ́ẹ̀ dẹ̀yẹ́dẹ́ àdáàdì ṣẹ̀lì níwájú mi ilé padà kan lẹ́yìn kọ́sọ́lọ́wọ́ àtàìtẹ̀lé lánàá tí mo mú wá ìyàtọ̀ lé gbogbo lẹ́sọ̀ ọ̀là àbúlá àbúlá àti bàtà báyìí pé tó jàmbá àṣàrà ńlá lè hàdá tó kó wájọ àfi fúrùn kẹráì ìgbọ̀kọ́ lọ́ba dìde ọdíje tiẹ̀ ọlọ́wọ́ aṣọ ayàkálẹ̀ gẹ́ẹ́ wọ́n lọ sọ́rọ́ ẹ lójú báyìí sábà tìyàdá àbílà àbẹ́wò wọ́táp ọwọ́ àbílà àbílà yéèjì ti ṣe kí ni o ti pa sófò wọ́táp òwúrọ̀ ẹ̀dẹ́ ti sófò ọba dẹ́ta ni bọ̀lá áfọ̀dẹ́ àdìmúgbà lòwú wàbà kẹta dúkìá yìí tó kójọ kò lè rán lọ́rọ̀ kó nínú ìyá ọlọ́run àti wọn gbọ́ nǹkan bí ìbọn tó kójọ tó ṣe ní sí ọwọ́ àyọ̀sílẹ̀ àlẹ́ ẹ̀rọ náà sálẹ̀ hàn yóò wọlé tó jí èso ẹ̀ náà lẹ́yìn ọba àjò fèrèfè bàbá àtúhù àbálàtà ìhádọ̀ ìyàwó ẹ̀ kan pèlú òkú ìṣàbí lọ́yìn gbọ́n tẹ́ bá ń lọ kó igi yẹ̀dú sílẹ̀ fàdé èyí di àhàmìlón ìgbọ̀nsẹ̀. ọlọ́wọ́ wa ń sàlàyé bá níbi láti ẹ̀ẹ́dẹ̀rí nípẹ́ lọ́rùn ẹ̀. okùn tó ṣe pé yàtì nínú bàtà ni wọ́n ti kú wọ́n ni wọ́n ti kojó bó okùn yẹn láti mú nẹ́gẹ́ ni wọ́n ti kojó bó ẹ̀ síbẹ̀ ìdánimọ̀ tiẹ̀ nìyẹn. ẹni ibi ìyàwó ẹni ibi ẹ̀rí àwọn ẹni bí wọ́n pa ọ́ pọ̀. ìmọ̀ bùkọ́ ni wọ́n fi hadith yìí jáde nínú kìtàbù tafsir fifty five abàní one eleven one two chapter ziyada àbí ilá àbí wọ́tẹ́pù nígbà wo haddathana Yusuf. tẹ́lẹ̀ yìí bá ń jẹ́ nǹkan ó sì jẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìpè ṣàfáà èyí dáadọ́ fún àdébísọ̀lá àṣọlá bá a ṣe. táwọn tó táwọn yìí kù ní o ẹni tí ọba ní sáwọn ní báyìí oko ti súnmọ́ àtẹ́bí tó sallallahu alaihi wasallam lè rí sí pẹ̀lú adáàzọ fáwọn àgbẹ̀lá láti fẹ́ pẹ̀lú ilẹ̀ sáwọ́dì. àwọn ẹni tí máa ń kí gbogbo rẹ kó tí ó lè òwe rẹ òun ni ẹwà fẹ́ lu wá bí báyìí máa káàkiri nígbà nígbà tó lọ́wọ́ dáwọ̀ lálẹ́ sí i olóògbé ọ̀la lè mú òtún kílè mọ́ ẹ̀fẹ́lẹ́. gbogbo ẹlẹgbẹdẹ lọ tètè dé gbòdìlẹ lọ sí èèmù àdúgbò kẹrin sáwọn ìgbà tó wá àdéhùn wàá àwọn nàìjíríà pátá yorùbá ní yìí ní kùdìẹ̀ kùdìẹ̀ irú àwọn yẹn ni wọ́n máa rí sígbà níbi ìsúná àdìsílám. bákan náà inú òsìpẹ́ tó jẹ́ sàbá níbi ìsúná àdìsílám òun lè sìpẹ́ sàtẹ́bí máa sìpẹ́ fún ọ̀nkù rẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ìyàbò tọ́ọ̀lì pé kọ́lọ́ fún fúyẹ́ ẹ̀yà rẹ̀. باب شفاعة النبي صلى الله عليه وسلم لأبي طالب والتخفيف عنه بسببه ẹnu ọ̀nà tó sọ nípa èsì ìgbẹ̀sà tẹ́tí sọlá àtàláwọ̀ sí gàdí tọ́lì àti bí wọ́n ti fú yé ìyá rẹ̀ pẹ̀lú sábà bí ìdùnnà ìṣe pé kò ní jìyà o yóò jìyà adéwéyá nítorí àìníta òní ṣùgbọ́n wọ́n á fú yẹ torí ìsìnkú àdébẹ̀ sọlá àlọ́ sọlá àdébẹ̀ tí a kà fẹ́ òun lẹ́nu àdébẹ̀ àgbẹ̀. بن عبد المطلب عن عباس بن عبد المطلب رضي الله عنه قال للنبي صلى الله عليه وسلم ما أغنيت عن أمك فإنه كان يحوسك ويغضب لك قال هو بإحياء من النار لولا أنا لكان بذاتي أسفل من النار أي هذه العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال الله بعد النبي صلى الله عليه وسلم ولما أمضيت لعبدي فهو لرارة كذب وقولا فدع كيلا زوجك على lọlẹ́bí sáà ìbọ̀lẹ́bí ọba àjẹbá yòókù mi jẹ́ látọ́ látọ́ pẹ́ ní ìlú yìí ó tún lọ́lá lọ́dọ̀ ẹ̀ àìsàn òkà náà yàtọ̀ òkà ọ̀yà mọ̀tọ́gbọ́lẹ́ ó bá dáàbò bò ẹ́ ó ń sọ ẹ́ wọ́n yẹ kùtọ́ bulẹ̀ ndé máa ń gbádùn bí fún ẹ. kódà ọ̀sẹ̀ lọ́rùn tí kò sábà ju kó báyìí lọ. ọ̀wá sí gẹ́gẹ́ yọkẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn náà. ọtí tó lè rọ lọ́rọ̀ fún bí obìnrin bìyà. ìjọba ọ̀sọ̀lá ọ̀sọ̀lá sọ pé wá fi ìgbàgbọ́ ẹ̀ mi nàárí. ó ti fẹ́ ní ti wọ́n lọ́wọ́ pẹ̀lú àgbà òun níbi tí tó fúyẹ́ nínú omi lórí ilẹ̀ ibi tí wọ́n gbé lẹ̀ ibi tí wọ́n fẹ́ lẹ́sìn gbọ́dọ̀ kọ́ tó ní sí wọ́n ní gbàlè ibi tó wọ́n á ya fúnlẹ̀ òkè ẹ̀kọ́kè lọ́wà bẹ́ẹ̀ lókè náà wọ́lọ́wọ́lẹ́ àdà tí ì bá ṣe mi. لكان في الدارك الأسفل من النار بعد وادي يقل تولى تكون بدأ بوا رب سيكو كفيري كسيكو على دماغ سلام بعدين sọ̀rọ̀ yìí pàṣẹ ní sọ̀rọ̀ àṣàlá lọ́wọ́ bá gbọ́dọ̀ ní pé ó kò láyé kò lá ìlàhà ìlàlá ṣẹlẹ̀ bàtà ọ̀hájú látàrí ha àìsàlá. Táyì gbólóhùn ẹ̀yọ̀kẹ́ la ilaha illallah tó o bá ti wí. Màá sì bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lọ́nà ọba dẹ́dà kó kú sórí ìgbà. Ọlọ́run jẹ́ alẹ́ rí ẹnìkan sọ pé ọlọ́run tó alẹ́ rí rí òtí ìfọ̀ ọlọ́run jẹ́ alẹ́ rí rí bájú. Àwọn ẹni bí bẹ́lẹ́dẹ̀ bàbá yìí. Tọ́ba ti wò wọ́n tọ́ wà tẹ́lẹ̀ sọ́lá. olùsí wàá wá e ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ wọ́n bá ẹ̀ lóṣù. Táàbí bá tuntun sun wíwú fúlá àsálàmù àtijọ́ lẹ́tọ̀ọ́ sẹ́ẹ̀dì yìí. Mi lè ẹni wọ́n bàbá yìí lọ́pẹ́ lá àlàáfíà lẹ́sẹ̀ àti olùkọ́lẹ̀. orí bẹ́ẹ̀ o òun ò lè wí lá ilaha illallah yẹn orí ẹ̀sìn bàbá àwọn àgbà lòun kò sí ẹ̀sìn tó kù tó ti wá jáde láyé bẹ́ẹ̀. ìgbọ́kọ̀ kọ́ ni wọ́n gbé hadithi yàwó àdìsá òkè náà yìí wá. nínú sọ ìgbìmọ̀ tuntun kiri ìṣàbùmọ̀ lẹ́sìn ní ansọ́ọ̀. àkọọ́lẹ̀ tó ń sọ nípa àwọn ipò àwọn àǹtọ̀ àbámi ẹ̀dọ̀dẹ̀ ogójì báàbò tẹ̀sán ti àbítọ́ rẹ̀ ẹ̀dọ̀dẹ̀ tó ń sọ nípa ìtàn àbítọ́ rẹ̀. حديث كيجي في بلابر حديث أبي سعيد الخدري رضي الله عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم وذكر عنده أمه فقال لعله تنفعه شفاعتي يوم القيامة يجعل في دحداء من النار يبلغ عبي يغلي منه دماغه آه أعرف آه، يعني. أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال بوجع النبي صلى الله عليه وسلم ودعوا قوم كورة أبو طالب لا دار إذا إذا يا àbá yẹn dá ẹ ọ̀pọ̀lọpọ̀ gba dáwọn káfíìrì aláwọ̀ sàtẹ́bì ní sùdàbù láàrin sẹ́lápọ̀ nígbà. yóò tó gbogbo ipò àtàyè lọ́wà. ìgbà tí wọ́n sọ wípé àwọn kan tí gbogbo di old family tí wọ́n lọ sí shrine bí òkè tí wọ́n lọ síbẹ̀ bàbá yìí tún lọ. ọ̀rẹ́ pé káàkiri yẹn náà sọ pé bàbá yẹn kú àti Khadija radiyallahu anha. Bó ṣe wá gbìyànjú tó yẹ tí ò ní kẹ̀kẹ́ tí ó jẹ láǹfààní lára rẹ̀ ni. Gbàwọ́ dáhùn àbùtọ́ ìlú ọ̀dọ́ àtẹ́bí sílá àdọ́sílá. Ọwọ́ ni là á lọ kàǹfà òhó ṣàfáàtì yawma al-qiyamah. Ó ṣeé ṣe kí ìsìnkẹ̀mí ó wúlò fún ṣàfihàn ìyàmọ̀. Ṣùgbọ́n ká bí má sí ìgbà ọlọ́run lọ́dún kàtẹ́bí sàlàyé ẹ̀. àwọn pé àbírù jẹ́ ṣe kàfìrí tó kú jèlò ló ṣe fẹ́ rúgà tó ń bá wí òun ni fẹ́ màá lọ́sọ́ àbá àtẹ́bí ọ̀wọ́ ọ̀dẹ́ kí ló wá ní pàtẹ́lì gẹ́gẹ́ bàbá rẹ̀ ó fi orí kẹ́kẹ́ sí. làwọn bá kì í tẹ́lẹ̀. ẹ̀rí ẹ wọ fẹ sọ lọ sí sí lọdà nínú sọlá sọlá fún ẹgbẹ bàbá rẹ wọn ní sábà wà lórí àti bàbá àti ẹdẹ. torí wọn ò wúgbó lóhùn sọfìn ọgbà fọlọ ọdún ọdún tó láyé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní bàbá yìí wọn sọ̀rọ̀ rẹ̀ nígbà nínú sọlá rẹ sọlá wọn ni làálàhù tẹfà ọhún ṣàfà tóbi yá pé ẹni tó yẹ ká dúpẹ́ fún òun làtẹ́bí sùlá àlùfúlá gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ sàlàyé ló ti sàlàyé fún wa. irú ilé ìwọ̀n bá máa tọ̀ bẹ̀ wọlé ní olúwa ẹ̀kọ́ fẹ̀sọ̀ pé làálà òun tẹ̀ gbá òun ṣẹ̀fẹ́ àti ọ̀sẹ̀ ìyá. bí ìbá sàwọn hadithi bíi di aya àti padà sí i. ṣùgbọ́n bíbá ilé ló ti sàlàyé irú àǹfààní wo ló lè jẹ́ dùn sí tẹ́yẹ orúkọ yóò ṣe àlùfí ràdọ́ọ̀hì ìdàdà. sísìkò ẹ̀yọ́ bá wúlò fún wa wá gbé síbi òkè náà. ẹ̀sùn ọba ti ṣàlàyé oníṣẹ́ dàgbà yẹn òun níbi tó fúyẹ́ lórí omi lórí ilẹ̀ tó rẹ pé yóò débi kókó sí èèyàn méjì. omi ẹ̀fọ́ mi yẹ ọ̀pọ̀ ibi tó dí òjú kókó tẹ̀ méjì lọ. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ju sí fún náà ǹjẹ́ yóò dé gbogbo sẹ́rẹ̀ méjì ìyẹn polongo gàdáì subhanallah tọ́ba wọnú lẹ́yìn tán yóò dé bí gbogbo sẹ́rẹ̀ méjì irú omi tọ́ba ẹgbẹ́ yẹn kẹsẹ̀ bọ̀ kò ju gbogbo sẹ́rẹ̀ méjì lọ́nà ń pè ní tọ̀ náà tọ́bi láti á wọnú lẹ́tọ̀ kẹsẹ̀ bọ̀ náà bí gbogbo sẹ́rẹ̀ méjì ni ó yẹ. يغلي منه دماغه لا إله إلا الله kókó tẹ̀méjì lásọ pé mẹ́yẹ dé o àtàrí rẹ̀ àwọn ọmọ ọgọ́ orí rẹ̀ báyìí yóò sì máa sọ pọ̀pọ̀pọ̀. kílẹ̀ wá fẹ́ sọ ìjàmbá hà nípa ẹni tí gbogbo ara ti ó ń jóná. kò lábàá ọ̀dẹ́ni ìjà tuntun náà tó hàn. أسألناها جنودا غير آلية العذاب gbogbo àyòwò tí a wọ ara kan bá tún lára àwọn tó máa wọ ọdún yẹn. àwọn onímọ̀ ayé wọ́n tẹ̀ wá lọ sọwọ bọ. wípé àti bára wa wà yìí bá jí òní fíìlì yàtọ̀ ìgbọ́lọ́ lọ́dà aláya aláfọ̀nà kálàfọ̀ wà fún àlàfé ìfọ̀lùkàbí ọlọ́gbọ̀ wa. bẹ́ẹ̀ pépé yẹn ti wà nígbà bá jó láàyè kan ó ti gbà tó gba ké báyìí ó máa fi ṣe ó ṣe kan kò sì ní sí ìkú báyìí ó padà jó láàyè kan yóò sì máa wọ̀ rẹ báyìí. gbogbo ọgbà kí ìgbà tára àwọn ẹni sílẹ̀ tí ó bá ti dé bí pé wò ó kí ilẹ̀ ẹ̀ta ìró tẹ́mọ́. Bàtàldáhà dùlù dán ọ̀yọ̀. A wá ṣe ti àwọn tí ó bu pílì yẹn wá padà tára wọn láti gba pílì. Ẹni sílẹ̀ ṣe gbogbo ara rẹ̀ ẹwà dẹ́wò jẹ. Eléyìí bàbá yìí ìdìgbà lẹ́nu wúlò fún pẹ̀lú pé wọ́n fi síkò gbàgbọ́ ibi dé yẹ kẹsẹ̀ kan ní omi tí ó kú yẹ dé kókó sẹ̀mí lọ́ fi bàbá yẹn sí ilé yẹn ti jo ní kókó sẹ̀mí méjèèjì yẹn ó sì ń fèrè níbọ̀ níbi ọpọlọ rẹ̀ àwọn ọmọ ọgbọ́n rẹ̀ báyìí náà ń sọ pọpọpọpọ àtàrí rẹ̀ ń sọ pọpọ la ilaha illa ẹ̀yin náà ti tẹ́ ẹ náà tí wọ́n ń bẹ̀. gbogbo àwọn ohun tó bá ti jáde àlèwà ayé ló wá láyé lórí rẹ̀ yìí pé náà iṣẹ́ ni. àtà àkọ́jọ́rọ̀ òṣogbodo. onígbogbo sẹ́ni yìí ó. fáńlá bá lọ fẹ́ẹ́ ní sílẹ̀ máa ṣe gbogbo rẹ̀. èyí ó ṣe bá pé ìyàwó ló wá mú gbà ní nígbà tí lóyún ló yẹ sálẹ̀ tó ní pọ̀pọ̀pọ̀pọ̀ mo lè yàtọ̀ àkùn sí wà láì yà sí ìfẹ́. lọ́pọ̀ kan ni wọ́n tún fi hadi délé iṣẹ́ ìjáde nínú kìtàbù ìpínlẹ̀ kébìrì àlùsọ náà rẹ̀ báwo kó sọ ẹnu ọ̀dẹ tí ń sọ nípa ìfẹ́ àbíṣọ́ ọwọ́ abẹ́ sàlàyé láti lè àbúdárọ̀ wa àbí láti rọ̀ ádà wa kó dìdì dán. Gbàgbé sọ́kùnrin kan ló wọ́n wọ̀ á ọlọ́run ní jẹ́ wọn náà. Ẹnu ọ̀nà àbáwọlé ní ìdáwọlé tó ti fi báàbọ̀ àbúwálé àhìlì náà rí àdáàbà. حديث النعمان بن بشير النعمان بن بشير قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل بعده في أخمص قدمه جمرة يغلي منها يا صلوا بابا صلوا أمام نعم باب أهون أهل النار عذابا أدوانا tí yóò yọ wáyé pé ẹni tí ìyá rẹ̀ ó fi yẹn ní àwọn ọjọ́ wọn náà. ọ̀rẹ́ pé bàbá yìí ṣe fẹ́ jìyà ìyá bàbá yẹn tún fi yẹn àdéhùn ìwà mẹ́fọ́ lé pé ìyá rẹ̀ fi yẹn ní o. àwọn èèyàn jẹ ìyá wọn ó jẹ ìwé yá. ولحديث النعمان بن بشير رضي الله تعالى عنه wọ́n ti mọ gbọ́ àtẹ́bí sùláàlù sùláàlù sọ pé ìdá àkọwá dá àkìlì sáré àzáàbà ìyàwó sàlùkìyàrá. dádájú ẹni tí ìyá rẹ̀ máa fúyẹ́ jù níjọ́ gbẹ̀dà sàlùkìyàrá làárọ̀ jù wúlẹ̀ nìkan tó ti pé tó dọ̀hún fi àkùnà sí ọjà rẹ̀. wọ́n gbé síbi ìkọ̀jẹ́ ẹgbẹ́ kò jẹ́ ẹgbẹ́ òun là ń pè ní kọjẹlú àwọn yorùbá wọn sì lọ fún dúdú kọ ọlọ́run ní màmá ti àpò yẹn tó bèrè ọba ní ọgbà àà nígbà òsì wọlé ọkọ rẹ tó rí pé pẹsẹ jókòó báyìí tí wọn bá pẹsẹ kú ọlọ́run bá ní kí sẹ lórí ọkọ sẹnu bí èsì ìbọ yàtúlọ kò mọ ẹ̀ṣẹ́ àwòrán ọlọ́lọ́ ya fọ́tò wa pé ayé sóòrọ̀ tí ṣá àárọ̀ tàbá mo ti fẹ́ kí wò rí nìyẹn kò sì ní túmọ̀ kankan nígbà rí à ẹ kúrò sí dáadáa sí àwọn ẹsẹ̀ rẹ̀ rí ẹsẹ̀ pọ̀pọ̀tẹ̀ wáyé mi máa ń dà délẹ̀ àà kí lóò ti dẹ́sẹ̀ sí ẹ̀ ṣùgbọ́n kíkọ́ tó àwọn èèyàn máa ń di ló fi lé kọ ọjẹ́ ẹgbẹ́ ọjẹ́. àwọn yòókù jẹ́ o ọ̀jẹ́ ẹgbẹ́ yẹn lè kọjá bí ìgbà lókè tẹ́lẹ̀ yẹn bá sàlùwàlá òun ni ẹgbẹ́ ẹgbẹ́ omi àlùwàlá dé ọ̀bá tọ́ra bàbá jùlọ ẹgbẹ́ pé gbẹ́sẹ̀ ní bàtà yọba lóhùn sàlùwàlá a yọkẹ̀ padà orí orí kẹ́kẹ́ ní ìgbà sẹ́fù fún ní èyí sẹ̀gbẹ́ nìkan ní ọjẹ́ ọjẹ́ nǹkan ẹ̀mí <laughs> tó ẹni tí ààrẹ máa fún yéṣu níjọ́ gbé dàbí nínú àwọn tó ti yà náà ní àhùwálà àrẹ náírà àzáàdà ẹni tó máa fún yẹ yíyá jù nínú àwọn tí wọ́n wọlé gbé dàbí àmọ́ làárọ̀ jù òun kan tó bí àkùtọ́ fi ọjà tó mú báyìí wọ́n dẹ̀ fi sí fi yàwọn kò lè yẹ fi dà á ìmọ̀ọ́kù àtàrí ẹ̀ ibi ọpọlọ rẹ̀ báyìí àwọn òdòmódò orí ẹ̀ báyìí yóò sì máa kọ̀kọ̀kọ̀kọ̀. òun ni ìyá rẹ̀ dẹ̀ fúyẹ́ ju o. tí ọba wa di àṣàtìlẹ̀ àdáàdù bíi ìsinsin lọ́dọ̀ àtàwọn yòókù rẹ̀ kọ́ bọ́ọ̀ ó ṣe rí. اللهم أجرنا من النار وأنا أقبل ونعم حديثي إمام بخاري والمجاد سوء كتاب الرقاق 81 عام 1961 باب صفة الجسد والرؤية àti lè sọ́ra fún gbogbo ìjọba panẹ́ láti lè sọ́ra fún ọ̀gá lọ́gàá rẹ̀ tó jọ lórí tó ìfáwọn yòókù pọ̀ lẹ́yìn oníkíni o. bí àwọn bíi bíà bíi ìdìpá ìdìpá kò tẹ̀ wá fúrú tọ́bi lọ́gẹ̀ ọba dẹ́dà ní ìsìnlẹ̀ mọ̀dá àti ìhìnà bí ìdárì sí ilẹ̀ àtìpàdé náà ọ̀dà tẹ́jìdà láwọn ìgbàsí ọ̀ àwọn olójú méjì nìyí tọ́dẹ̀mù sàlẹ̀sàlẹ̀ náà lọ́ba bá wà ó lè rá láti lẹ́yìn fún ọ̀dìbáàbò wà láti lè fi dídá ọ̀bùkọ́tọ̀ àti rẹ́rì ìdìbò ẹlẹ́bàárọ̀ àti bí. ẹ̀sùn rẹ̀ sì sọ fún wa pé àwọn onígbàgbọ́ òdodo àwọn ọlọ́yẹ̀ kí ẹ̀rọ àti kẹta. ẹ̀kọ́ bá dẹ̀ sí àlọ́ sí fún mi ní ẹ̀jára rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀. ìgbàrọ̀ àti bí. ó bọ́ pápọ́ sẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ ní ìgbà ẹ̀rí o ọdún tó ṣe sí mùsùlùmí ìwà mùsùlùmí haúsàkó ọ̀rọ̀ ìṣùkúlá ìwà láwọn ìgbà oge lórí ìdúró fún ẹni ìbáni ọ̀sán Islam ìdífẹ́ sọ̀rí sọlọ́ kórìíra sọ̀rí sọlọ́ ọgbà tọlọ́ ọgbà tòjíṣẹ́ ọgbà tó rúbì ọkọ̀ ti káàpì àwọn ẹlẹ́bọn àwọn tòdẹ́sì àwọn ọ̀daràn. حديث عمرو بن العاص رضي الله تعالى عنه عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم جهارا دار سر يقول إن آل أبي فلان ليسوا بأوليائي إنما ولي الله وصالح المؤمنين ولكن لو مرحم أبلغها ببالها أبلها أبلها ببالها يعني أصلها بسنتها أولا لقد أدارك أبجا أولا بلدي بلدي أبجا بلدي ẹ̀yìn kan sọ̀rọ̀ mọ̀lẹ́bí lábẹ́ mọ̀lẹ́bí ní ọ̀gbọ̀dọ̀ fún tẹ́bí ó ṣe tẹ́bí ẹni tó ń ṣe súnà ẹ̀jẹ̀ bíbí àyẹ ó ti kọ́ sí wọn bá rẹ̀ dáadáa yókù tó ṣe lókù tó ṣe ọkọ̀ fi dàgbọ́ lẹ́bí pọ̀ ní wọ́n bá tí ò ní gbọ́ ẹ̀ tí ò ní gbọ́ ọ̀rọ̀ súnà bí lókù sí ni. Òbí àgbè jàmá ẹ̀jẹ̀ náà fi sáàdì wa rẹ̀ lágbóolé àti ládùúgbò níbi tá a bá bára wa ẹ má jẹ́ àwọn àti ìgbà pọ̀ ọba ọtí olé. <coughs> báwa bá dalejò ọba bìrì tó ju wa kójọ báyìí ó ní òṣèṣe bíi pé pẹ̀kẹ́ yé ìpẹ́ òfin yé ọba bìrì kókó fúlí báyà fà bí tí ọ̀yẹ́ fẹ́ pa rẹ̀ bà ẹ̀ àwọn fámìlì àwọn fámìlì ìbò ọ̀rọ̀ fámìlì ìbò lóbi agbẹ́bí tí wàá lẹ̀ sí ti bó ti pọ̀ ẹ̀hẹ̀ sí pọ̀ jù yóò fi láǹfààní àti lè fi ẹ̀sọ́ bá lọ gbalé títí di àtọ́gbà àdúgbò tí àtọ́gbà èlù kan. Ipa fábílì ẹ̀sọ́ bá tẹ̀ yẹn. Wọ́n fẹ́ gbọ́ wọn yẹ́mẹyẹ̀mẹ wá. Ó ju sórí ọwọ́ rẹ̀ rẹ̀. Àdísẹ́ ẹ bá ti gbé mi lè ẹ̀dùn ẹ̀kẹ́tì wa. Ìlágbájá àkọ́kọ́ sí wọn. Kí ló dé àìsórí wọn ẹ̀rọ rẹ̀ tó ká yẹn? Ìyẹn òfin kìí sí dáadáa tó ń tètè bá tẹ̀ ẹni hadithi amúlò bin al-aas radiyallahu ta'ala anhu wa wọ́n ti gbọ́dọ̀ àti ẹni fúnlá ọ̀sán láti sọ lójú dáyé ọ̀wọ́n yìí rọ sírì báwa náà ti gbọ́dọ̀ ṣe ìdíyàn láyé mọ́ ní súnkẹ̀ ìdíyẹ tó náà èyí sọ̀rọ̀ àṣírí lọ́rẹ́ lòdì ibi tó bẹ̀rù dé síbi àti àṣọ ọ̀rọ̀ ìyá gbọ́dọ̀ máa wí ìṣẹ́ lójú táyé mọ̀lẹ́bí náà yẹ lẹ̀ kí ni àti láyé tọ́ba lè tó gba aburú lọ gba gbìyànjú láyé ìgbà tó wọlé jọ ẹ bá ké síbi gba nǹkan bí mo ṣe gbìyànjú ẹsẹ bíi fábílì ṣùgbọ́n aburú yìí tó gbọdọ̀ ọjà fábílì wa bá dì òun bá làbá àdágójì làbí àdùpá aláwo ta ìgbójúlé ọ̀là mọ́lẹ̀ ìhárọ̀ lórí ìgbáyọ̀rọ̀ sí rẹ̀ ọ̀tọ́ lọ́rọ̀ àti ẹni tó sọ ọ ní ìtẹ̀ àlà àdìyí. àwọn ará ilé bàbá mi láàdínà àdìsọ̀kọ́. lẹ́yìn sóbi àwòdìyá ìwé sàyẹ̀fẹ́ mi. torí mo gbé dání ọ̀gbá ọ̀. إنما ولي الله وصالح المسلمين àyẹ̀fẹ́ ti fi òun aláà wọ́n sọ ọ́ ní olùmọ̀mìnì àtàwọn tó dáná àwọn onígbàgbọ́ ló da àwọn àyẹ̀fẹ́ mi nìyẹn. wọ̀láìsì ìdíjọ́ ọlọ́wọ́ afúnjẹ pé wọ̀láìsì àmọ́sá láhùn mùrọ̀ ìmọ̀lú. wọ́n ti bọ́ lẹ́nu lórí pé àbójútó ha bìbàlá ha. ìmọ̀ àdàmọ́lẹ́bí yẹn pọ̀ pẹ̀lú dídàpọ̀ sáà fi jọ sàṣepọ̀ níbi ìlànà ìpínlẹ̀ tó lọ́rọ̀ yẹn fi clear oníbẹ̀ jàmbá ẹ̀bẹ̀ jàmbá ka yín mọ́bi tó ti kójú ti wọ́n náà dáa bá rí ọ̀fẹ́. àlejò ìgbàlẹ́bí ah, yìí rẹ̀ ìgbàlẹ́bí yìí tí wọ́n bá ti sàbí sí ọ ìgbà ah, ní ìgbọ́wọ́ eléyìí bá lọ sọ ibà àbá àlágájà. tẹ̀lẹ́ ká tẹ̀lẹ́ fámìlì wa ọkọ̀ ìgbọ́ mi láyé. wọ́n á lẹ́gbọ̀ọ́ wá bá mi lọ́dún fẹ́ lọ síjọ́ kẹjọ wá dé aláàjì òun wá ní nínú tó ṣẹlẹ̀ ní ọjọ́ àwọn fẹ́ lọ síbi ìjọ kẹjọ tí wọ́n fẹ́ ṣe ọdún kí ló wá ní ẹ̀kọ́ wa ẹ lọ́wọ́ ní nǹkan bíi ìṣẹ́lẹ̀ làwọn ṣà ẹ̀gbọ́n rẹ̀ tọ́jú ọjọ́ gbé òfin àti ẹ̀ tó bẹ̀ kọ́ fún bọ́lá ìta ti jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí tí ọ̀pọ̀ ẹ̀kẹ́ lu kan bí ní sàtúnṣe. bí ẹ ìdí wa ń sọ kíní kẹ fún wa yìí pé ọwọ́ àlè ìtọ́ ẹ̀ kò sí ẹ̀ ó dìde sí débi pé yóò di tùbọ̀ ẹ̀kọ́ dìde sí díẹ̀ o èrò àwọn ọmọ ẹ̀sìn yẹ́bẹ̀yẹ́bẹ̀yẹ́ òní yọjú kò dẹ̀dí fún ọ ní sọ̀pọ̀ kẹ̀kẹ́ wọ́n ti dáadáa kẹ́ bá jáde ọwọ́ àwọn àkáyà o lè wo oṣù bọ́yá nìkan bí mọ ni wọ́n kẹ̀ pa ẹrẹ lọ́ńtẹ̀ òṣìkẹ́ wọ́n rí fún ọdún gbàgbé rẹ̀ àbọ̀rẹ̀ nìkan ó ti dé ní ìdí sàárà èlò wọn láti rí tó láti rí dókítà ó ti dé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà wo ni ìgbà lára kiri tẹ́lẹ̀ yọ lọ lórí olóró nígbà tí òkú ti kú lọ́dọ̀ tó ti kú kí ni lábáyọ ni rẹ̀ ẹjẹ́ fi ilé ayé kí ra lóbi ọmọ abáká kiri rẹ̀ ní ìlú súpẹ̀ ọ̀tún láìpẹ́ ọmọ àwọn ṣé gbogbo ẹ̀ wá ní ọ̀tún láyé òkú bẹ́ẹ̀ mọ̀ ikú ti sọ ọlọ́ọ̀kú láàrín ọ̀sán lá ó wí pé sẹ́ni àwọn ààlà àbí àwọn ará ilé bàbá àfi o lẹ́sùn bí àwùlíyá yìí wò kì í sọ̀rọ̀ ẹ̀. tẹ́lifó kéde nìyẹn ó ní wọ́n gbẹ̀sì tí mo wá. dẹ́gbọ̀ wà ní ìyàwó àmọ́ aláàbí ọ̀rẹ́ tèmi ọ̀sọ́ lè wọlé gbòmìnira àtàwọn onígbàgbọ́ òdodo. ọ̀la ṣe láàrùn rọ́pìn àmọ́ mọ̀lẹ́bí wà ó tẹ́lifó fi kọ́ ó tún fi wà ṣe ń dà wọ́n sùn kẹ́yẹ́yẹ́ abúlùhà bíbalàhà bíbà àdàmọ́lẹ́bí yẹn pọ̀ ní pẹ̀lú dídàpọ̀ ẹ̀gbọ́n lọ́ba ń gbàdé àtúmá ọ̀dí ọlọ́run sọlá àtà tó fi àtẹ́bí ilé rẹ̀ sọlá ń pè ìyá òun wà dé wọ́n sì dín kó gáàdà sí wàhíà rọ́ọ̀ nígbà wàhálà péjì lọ sí dáadáa gẹ́gẹ́ bí ọmọ sí ìyàwó àti ìyàwó ìṣiríká ẹlẹ́bọ̀dẹ tí kò jíjẹ ọlọ́run bá tọ̀ láǹkà lọ́dún sílé ó gbọ́ lọ sí dáadáa irú èyí tó ọmọ máa ń ṣe fúyà lọ sí fúyà rẹ̀ òun tí kò ti jẹ́lẹ̀ bọ̀. ṣùgbọ́n tó ń lé àtúbọ̀ máa tẹ̀lé yìí pé ọ̀tá òun ti yá o tọ́rọ́ sá ọlọ́run ni wọn. lọ́dọ̀ òun ti bẹ̀ pẹ̀lẹ́ bí ń tọ́ á wò á bóòlù àti wá sí yàtọ̀ lórí pàfẹ́ da mọ̀lẹ́bí pọ̀ àti bóòlù àti ní tìfẹ́ fún wọn oníṣẹ́ gbogbo nǹkan tó bá ti fẹ́ so pọ̀ mọ́ nǹkan tó yàtọ̀ sí lànà táwa gbé dání tí mọ̀lẹ́bí fẹ́ pè wá sí yẹn ìyẹn ọkọ̀ rí ìyẹn nígbà tó ọba àgbẹ̀ sí yẹn lójú orúkà ìrúsùn lọ́wọ́ ló ti kọ́kọ́ dá olóhùn díẹ̀ ìgbà báwọn dáadáa tó ṣe gbé ìyẹn dáadáa ìyẹn fẹ́ jẹun ìyẹn fẹ́ wọṣọ ìyẹn fẹ́ lò kíkí rẹ̀ gbogbo àwọn dáadáa wọ̀nyẹn yóò sùn. lọ́gbọ̀n kan ni wọ́n gbé hadith ilé ìjáde nínú kitabul adab báàbò yẹ̀bùlù rahimá bìbàlá lẹ́hà. ó fi ẹ̀gbẹ́ báyọ̀ ti ní ìgbẹ́ jáde lọ́rọ̀ ẹ̀ wọ́n tún lámú yẹn padà wọ́n tún kalẹ̀. ولكن lahum rahimon mọ́lẹ́bí ń bẹ fún wọn àbúlò ha ìbàláàlì ha tó ṣe yí pé màá da mọ́lẹ́bí yẹn pọ̀ pẹ̀lú dàpọ̀ rẹ̀ sí ọ̀pọ̀ ẹ̀ ọ̀kan bá lé lágbà tó sọ fún wa yí pé láti àti àti àbọ̀dọ̀ wa yí àlà àti kábí wọn ìtòrí àmàrò. Tí wọ́n bá fẹ́ bá lálàdé rẹ̀ lórí pé mo fi nǹkan ẹ̀dùn ìkejì mi tí mo tí wò ní mọ̀npa rẹ̀ kó tọ́ ó tọ̀nà á tẹ̀lé wọn. Sọ èdè nínú ìtòrí àmàrò fà. Àmọ́ kó bá wọn rẹ́ nípa rẹ̀ tó tọ́ nípa ohun tó ti ṣẹ̀ṣẹ̀ láyé. Olùbéèrè jẹ́ béèrè jẹ́ ló gbé bí ẹ bá máa ń lọ sọ́ọ̀tì ẹ wá lọ́kọ̀ọ́ ní bí ẹbí ẹ lọ èyí tọ́kọ̀ lẹ̀. Nàá èmi ìyá rẹ̀ fẹ́ mi sọ́ọ̀tù tẹ́lẹ̀ gbé lọ sí ẹ bá fẹ́ lọ rajà kọ́dà kó ṣe pé ńlá ẹ títí náà wọn làwọn fẹ́ lọ rà lọ́jà wọn á lọ́jà wọn lọ́wọ́ sí ọjà tó rà fún àwọn ti fẹ́ rà ọ̀dẹ náà ó dé ko sínú mọ́tò ní oṣù ẹ̀ máa máa ń sá lọ́jà ọba lọ kò fẹ́ lọ ra ilá ẹ̀

ربكم سبعين ألفا سبعين ألفا تجيب وجوههم قال حديث أبي هريرة رضي الله تعالى عنه قال ما قلت إن شاء الله صلى الله عليه وسلم فبارك يدخل الجنة من قبته يوى الجنة للمجاوب زمرة jáwọ́ rẹ̀ náà ní zúmọ́rù ẹ̀wọ̀n tó súnra kan fẹ́ náà náà ń dán kúrọ́tù zubọ́rì ẹ̀rọ tó ń pè ní kúrọ́tù bìbọ́lẹ̀ jàmáà mọ́jà máa fẹ́ lálàyé ni gẹ́gẹ́ bí abó ìlàlì àlàáfíàrí bọ́ọ̀n tó sọ pé yàtọ̀ mẹ́ láàrin kẹ́ńtì ọ̀tọ̀ ọ̀bá pọ̀ súnmọ́ rẹ̀ lọ́ọ̀kọ́ ṣùgbọ́n ìtẹ̀káwá lọ ja aláàtìmọ̀ báwo yẹn tó pọ̀ ní túbúra yẹn òun làwọn àbáwọn akẹ́yìn náà fi dábò ìbúra lẹ̀ jèrò ìbúra fèlè ilé ìfẹ́ ọ̀hún jẹ́ ti kú báyìí ọ̀rọ̀ àgbàlagbà tó gbọ́ àwọn àwọn akọ ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́yà ni wọ́n fẹ́ kú báyìí tí wọ́n bá kú ọmọ ọ̀ka lè yóò fi kà wọ́n ọmọ ọ̀ka ò lè yóò fi kà wọ́n gbọ́ wọn lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n jẹ́ seventy thousand. Ebi a dé bu ojú mu ó iná àtàlùkọ́mọ́lì láyé látàlùbárẹ̀. Ojú wọn máa tẹ̀ mọ́lẹ̀ bí òṣùpá bí ìmọ́lẹ̀ òṣùpá. Èyí tó hẹ̀ ní ọjọ́ kẹrìnlá. Abu Hurairah radiyallahu ta'ala anhu. يقطع من نمرة عليه فقال يا رسول الله ادعوا الله أن يجعلني منهم قال اللهم اجعله منهم ثم قام رجل من الأنصار من الأنصار فقال يا رسول الله ادعوا الله أن يجعلني منهم فقال سبقك بنا أنفاسا يعني أبو هريرة رضي الله تعالى عنه قال عكاسة بن محصن الأسدي يبنر يرفع النبي رسل عليه bẹ́ẹ̀bẹ̀rọ aṣọ onílà dúdú àti gbogbo lára lọ́wọ́ bí ẹni pé wọ́n kó láti fi jẹ́lé tó dẹ́bìrù dẹ́bìrù òun ní ẹ̀kọ́ gbẹ̀yìn ọ̀gbọ́dọ̀ wọ awọ ẹ̀kọ́ aṣọ yẹn ti dúdú àti gbogbo lára yóò ti ṣàlàyé ẹ̀ pé ó gbé dẹ́bìrù yẹn sókè àwọn àdìyàn ọ̀sùn lọ́wọ́ ilé òṣìṣẹ́ fún mi láàrin lè jẹ́ àlàyé bíi pàṣẹlọ gbọ́bẹ̀mí ọ̀káńtà náà sínú àwọn seven six thousand yẹn ìdí ọlọ́run ní mo ti sàdó àjọ àti gà ọwọ́ àbí ọlọ́run lórí ọlọ́run pẹ̀lú ayélujára ọlọ́run bá ń fi ọ̀káńtà sínú wọn bọ̀kọ́ wọn lọ́jọ́ lórí ilẹ̀ àwùjọ wọn lára kò lè gẹ́rẹ́ wá fún àwọn àwùjọ òjò náà ní ìlú ìdíje ọlọ́run ọlọ́run àti ẹ̀jẹ̀ àlàyé yìí bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́lá ah, Bàbá kan kàbí ha ah, ọ̀ṣàṣà káàkiri àti dáwájú rẹ̀ ń àjọ àyè ẹni bá dẹ́lẹ́ ọba tó jẹ́ pé ìwọ ti tú ọkọ̀ ìwé ẹ̀kọ́ ti ṣáájú ẹ̀rí ọdún lè jáde lóhun tí ó lè lẹ́ni pé ẹni yẹn náà lè jẹ́ ti jẹ́ wà lùjẹ́ tẹ oṣù mọ́kò tí tú àwọ̀ ẹ̀wọ̀n tí ta ọkọ̀ yẹn ẹ̀wọ̀n ọ̀dẹ sáfẹ́ ní ìgbà tó ọlọ́lọ́ ọba rẹ̀ tẹ́lẹ̀ ìgbè sábà kọta bí ha ọ̀ṣàṣà ìhàwùjá àti dáwájú rẹ̀ ń di àjọ بالبخاري وفي حديث إجابة الكتاب والرقاق إخوان كانوا يدخل الجنة تدعون ألفا يا حساب هي أوائل الجنة أو تاوت التوبة يدعون يسيروا فيهم نعم عن سعد بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال أيدخلن الجنة منكم ما سبعون أو سبعمائة ألف لا يدري أبو حاتم أيهما قال متوسطون آخص بعضهم بعضا لا يدخل أولهم حتى يدخل آخرهم وجوههم على صورة القمر ليلة البدر. بẹ́ẹ̀ mọ̀ wọ́n bá gbé títún àdíjì ìṣẹ́ ẹni pé àdíjì ilé ìdọ́tẹ̀lé àtúnṣe àlétí pípọ̀ táàrin bíi àkọ́kọ́ bẹ́ẹ̀. àdíjì sáà lọ́dún sáà sáà ìlú rọ̀bì aláwọ̀ sọ̀rọ̀ àti ẹ̀dẹ̀rẹ́dẹ̀ àbá àti ọgbà níbi ẹ̀rọ gbogbo lè fi ṣe sàdá àti ìyàwó wa ẹ̀dẹ̀rẹ́dẹ̀. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọlá àlùsọ́lá wọ́n ní láyé dìbò láti ẹni tẹ́tẹ́ta ìdìbò sọ́ọ̀tì ìtàdí àwọn òṣìṣẹ́ yọ wà ló jẹ́nà nínú ìjọ mi àwọn fẹ́wọ́ sí fẹ́wọ́ sí ìlànà lélẹ̀ ọdún àwọn sábà ọ̀gbìn àti àì. àbíkájẹ sọ pé ohun tó wí ni pé seven hundred thousand. Abu Hazim wọ́n ní kọ̀ọ̀kan èyí tó jẹ́nu méjèèjì ọwọ́ àṣàlàyé pé àwọn ènìyàn ìtàmọ́ ti kú náà láàkínú báàtó báàtó wọ́n gbára wọn fún ní ẹmọ̀ bí wọ́n ní ẹ̀fà wọn ẹ̀fà wọn wọlé láyé ní kúlò àwọlò hàn àtàyé ní kúlò àkìrò ẹdẹ àkọ́kọ́ wọn ò wọlé sẹ́ni ìgbà yóò fi wọlé àrùjẹ́sẹ̀ bá fẹ́ pọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ àkọ́kọ́ bá ti wọlé báyìí àwọn tó wà níbẹ̀ yìí lẹ́sìn wọlé. وجوههم على صورة القمر ليلة البدر ojú wọ́ọ̀dù yìí bí àwọ̀rẹ́ oṣù bá ní ìwọ́n aṣọ oṣù bá bẹ̀rẹ̀ ọ̀ ó làwọn oṣù bá ti ń bẹ lásìkò yìí gẹ́gẹ́ lójú ọ̀bá rọ̀ ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún lọ bẹ́ẹ̀ ẹtí bẹ́ẹ̀ àpájù lọ pọ̀ sí i yẹn lè gbé ogbó de báyìí láì ní látùbà tí wọ́n máa nígbà tí kò kúrò ọ̀gá ti dojú ọjọ́ ìmọ̀n kò kọ́ ni wọ́n ti hàdí ìdí ẹja ìlú ìta lọ́rọ̀ ìfọ́ ìdí wà náà ni ẹnu ọ̀dà bá wọlé tí ń ròyìn sí pàtòlì tẹ́tẹ́ sí wọ́dà fifty one ẹnu ọ̀dà tí ń sọ nípa ìròyìn àlùjẹ́dà àti náà. àdìsí èyí wá fẹ́rẹ́ sálà báyìí ní ìsọ báwọn ẹni yóò fi wọlé láfíà rí àlè sí mímọ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ sọ̀rọ̀ pé wọ́n wà àlùjẹ́dà ni eléyìí tó aṣọ fún wọn máa sọra wọn pọ̀ ní o wọ́n sọ wọ́n pọ̀ ní o ẹni àkọ́kọ́ bá ti wọlé báyìí ẹni ìgbẹ̀yìn náà ti wọlé nù ọ̀sẹ́nìkẹ́ ní ọ̀sán ju ara wọn níbẹ̀. àdìsí ilé wa fẹ́ ṣàlàyé sí àwọn ìròyìn tó pẹ́ lára àwọn ènìyàn gẹ́gẹ́ òun lè dájú fi ṣe dánilẹ́kọ̀ọ́ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ní عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم يوما وقال أمرت على علي أمم فجعل يمر النبي معه الرجل والنبي معه الرجلان والنبي معه الرأس والنبي ليس معه أحد ورأيت سواد كثيرة تلك الأفق ووجدت ọ̀rọ̀ tó ń sọ. Thank you. وتذاكر أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا أما نحن في الشرك ولكن آمنا بالله ورسوله ولكن هؤلاء هم أبناؤنا فطلب النبي صلى الله عليه وسلم فقال هم الذين لا يتطيرون لا يتطيرون ولا ولا يفترون ولا يسرقون وعلى ربهم يتوكلون وقال قد خرجوا بالمحكم فقال أمي أميرهم وأنا يا رسول الله قال نعم وقام آخر فقالوا أميرهم وأنا وقال صدق الله يا أهل حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه قد خرج علينا النبي عليه جاده صلى الله عليه وسلم يوما فقال tó táwọn agbọ́ngbà tó jáde nìyí o àfáà síkírọ́rìtì yẹn dàlẹ́ ọdún kọ bẹ́ẹ̀ ó ní ó rí kọtì àlẹ́yẹ ẹlẹ́kúbọ̀ wọ́n darí àwọn ọ̀jọ́ sí mi wọ́n fi wọ́n rẹ̀ ní kọ̀ọ̀tì èdè ìṣẹ̀lẹ̀ yẹn gbólọ́sẹ̀lẹ̀ jama lójú ooru wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi hàn nẹ́bì lọ́kọ̀ọ̀kẹ́ èdè ìdígbé wòjọ́ yìí wòjọ́ yìí láàlẹ́ fúnlá. ẹ̀wọ̀n pé kí n sọ̀rọ̀ báyìí ní ìkẹ́ni wọ́n ti máa ń sàfihàn ẹ̀sẹ̀ mẹ́rin fàtẹ́lì tó wà lọ́sọ̀lá. níbi ìkẹ́ ni wọ́n fi dáadáa bíjọ yìí wọ́n tún sàfihàn àìdá dọ́pọ̀ tíjọ yìí máa ń ṣe èyí tó tóbi bẹ́ẹ̀ ni àìdá àbí kátàkátà ìdọ̀tí àbí kátẹ̀ pé ebi táwọn èèyàn ṣe bí àwọn ọlọ́mọ tuntun kú tuntun tẹlẹbẹ kẹkẹ tí wọn bó láti àbídọ̀ tuntun gbogbo nínú bàtàlá rẹ. irúfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá lélẹ̀ ọ̀nà ọ̀rùn sọ ti alẹ́ yìí ẹni fún mọ̀ wọ́n àwọn ọjọ́ ẹ̀bí nípa fẹ̀yẹ ọjọ́ àlàyé mọ̀rún dẹ̀rí máa àfòrọ́jọ́ dẹ̀rí yóò máa àfòrọ́jọ́ láàyè ó ti pa ànábì kan nìyí wọ́n kọjá ẹ̀yẹ ká péré náà ní ọgbà àtọ́ odidi ànábì ọlọ́run wọ̀tàbí yóò máa ahùn rọ̀jù láti ànábì bí kẹlẹ̀rí ẹni méjì péré náà ní ọgbà àgbọ́ la ilaha illallah ìwọ náà má bàbí jẹ́ gbogbo gbogbo kékeré ládùúgbò ikọ̀ ọ̀dọ́ ló fi jà ànábì kan wọ̀tàbí yóò máa ahùn rà ànábì yìí dẹ́kẹ̀ báwọn tó máa gbà fún òfin mẹ́wàá ọ̀lẹ́rí lẹ́yìn sábà àwọn àhàd alẹ́bí bí dẹ́sí wa nìyí kọ́lá ọ̀sẹ́ni kẹ̀kẹ́ tọ́gbọ́ ojú bó ṣe ṣe fi ẹ̀yìn ẹ̀dá tó bẹ̀ wá ní galada galada babatala angel ọ̀rọ̀ ẹ̀sùn sáwá dànkà sí yàrá bọ́wá rí àwọn jàmáà sáwá dùn bẹ́ẹ̀ òun náà àtàkùn kẹ̀sí ọ̀gbìn bọ́ọ̀lù àwọn èèyàn tó pọ̀ ní jìdẹ̀jìdẹ̀ lórí wọn tàdàlẹ̀ open bọ́lá àwọn èèyàn bọ́ ti pọ̀ tó kódà bí ibi wọn bá dé àti tọ́lẹ̀ bí wọ́n pọ̀ sí ẹ̀mọ̀ tí ẹ bá ń wọlé lọ́jì ẹ máa lérò yìí pé ilẹ̀ àti tọ́lẹ̀ pàdé pọ̀ ẹ̀fọ́ àwọn ẹ̀sìn ọdún lọ sọ́lẹ̀ lọ́ lọ sí àwọn ilẹ̀ China yẹn náà wọ́n padà rí ilẹ̀ tó tún lọ bẹ́ẹ̀ sí wọ́n kẹ̀ padà síbi náà ní pé gbọ́dọ̀ á parí. Ẹ̀rì ọ̀nìkan sí ìlànà wọ́n ní wọ́n á sọ fún mi. Àbẹ̀ fọ̀rọ̀ jẹ́ òtún àtẹ̀kùn náà ó pẹ̀lú. Gbàgbọ́ ara wọn kọ́kọ́ yẹn kó rẹ̀ kẹ́ kọjá sí ti jọ mílíọ̀nù. Ọ̀kìlà àníbi sọlá sọlá ni wọ́n á sọ fún mi. Hádà Mùsà ọ̀hún Mùsà àtàwọn ọjọ́ rẹ̀ ni. Ìgbọ̀kìlà ni ó ń onífọ̀rọ̀ àìsùn sàwádà kẹsíyàn bàbá tó rí àwọn èèyàn ní wọ́n pọ̀ tàbí ọ̀fọ̀ wọ́n tún gbogbo ojú òfurufú bọ̀kílà lè fún fún hákàdà àdétúwò gbogbo gbẹgbẹ́ ìtúwò tuntun láwọn tó pọ̀ ọ̀fọ̀ táwọn gbogbo ojú òfurufú tó rí àwọn náà wọ́n ní ààbò láyé ń pọ̀tù àwọn rẹ̀ kẹta tó rí nìyẹn àwọn ọ̀dọ́ rẹ̀ nìyẹn o. Bàbá ààbò láyé ìtàbí àwọn orin ẹlẹ́fàn. Ìtẹ̀ àwọn ẹni torí pọ̀pọ̀ wọ́n wà pẹ̀lú wọn seventy thousand. Pẹ̀lú yẹn kò lóun ẹni jẹ́sẹ̀ta ìrọ̀ ìrìkìtà. Tí wọ́n wà lè jẹ́sẹ̀ láì fi dúró sẹ́wọ̀n àwọn tó rí tọ́pọ̀ yẹn seventy thousand bí tún wà pẹ̀lú wọn tí ó wà àlùjẹ́sẹ̀ láì dé tó lò sẹ́wọ̀n àfàrọ̀ ọ̀dà àwọn yẹn bá túká àlùsùlá sọlá tó ti sọ àlàyé sálà àwọn ènìyàn àwọn sọ̀hábà rẹ̀ sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀kọ́ọ̀lù nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé àpò náà dùn kọ̀ọ̀mù lẹ́gbẹ̀ẹ́ àbìṣírí làwọn ti wá ọgbọ́dọ̀ já wa ní jẹ́jà wà nínú ẹbọ wọn bá wà sí ọ̀là kíkà àmọ́sà bìlá ìwọ̀rọ̀ sóòlẹ̀ àwa sì nígbà tọ́sọ́lọ̀ àtòjíṣẹ́ rẹ̀ ọ̀là kíkà àwùlá yòówù abidẹ́kùnrin àbáwọ̀ yìí ọmọ wá ní àwọn òṣèbọ́rí ọdún sọ̀bá lẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé gbogbo dọ́kítọ̀ yẹn dájọ́ àtẹ́lẹ̀ ìfúnlá rẹ̀ fúnlá àrẹ́bí wa sàlàyé ta làwọn seventy thousand yẹn tọ́wọ́ pẹ̀lú àwọn tó pọ̀ sí ẹ̀sẹ̀ sún àwọn ọjọ́ sọlọ sọlá sọlá ló fẹ́ òun lè dé dàrá ẹ̀ sàtọ̀ yàrá òun làwọn tí wọn ò kí jágbe mẹ́yẹ wọn bá fẹ́ sẹ́rẹ̀ àjò wọn ò kí mẹ́yẹ tó bá tọ̀ tún yọ̀ọ̀dà tó bá ti tò sí kò ní ìdádì ẹ̀ yá àyẹ̀wò lọ́jọ́ táwọn yẹn bá lọ sí nísì wọ́n láyà tàwọn òṣùwọ̀n ilé ẹ̀bí náà ju ọgbẹ́ ẹ̀fọ́ àwọn lábá náà máa ń lọ bí wọ́n á sọ̀rọ̀ tàwọn àdìsẹ́yìn àwọn ènìyàn kì í ṣe wọ́n láyé sáré fóònù wọ ilé ẹ̀fẹ́ yẹn ní rúkìá ó jẹ́ tó ní báwọn àbọ̀ ní rúkìá àwọn ti sọ ní bísíǹsì okòwò báyìí ti sọ níbi téèyàn bá sọ gbà nǹkan rúkìá jẹ nígbà rúkìá bá dáhùn yẹn tó ẹgbọn twelve thousand wá tí gbà dé ti wá ti gbájú ẹ wọn ti dàbí àwọn àfọjálà bí náà mẹsàlú wà àsálàmù. tọ́lẹ̀ ìyá ipá àwọn kan ṣe níjó ní yìí wọ́n lè sọ fáwọn gbà kan o ṣùgbọ́n nígbà dájú àyẹn tó gbà yìí lórí pọ́pọ́ àbí ẹni tó gbà wọn lálejò ẹ tó ní fẹ́ nìyẹn gbádùn gbà yẹn ni wọ́n tó gba ohun tí wọ́n láwọn gbà lójú wa tó kẹ́rẹ́ ọdún bákan náà wàhálà rọ́bì ìmìyàn tàwọn kàlùn àṣẹjá àwọn ni wọ́n máa ń gbára ní òkè àṣàbùn ní pọ́s ọ̀dì ọlọ́ọ̀kì tààlà àjọ wá dìde àbí ìdúró àdáyà àràkú lọ́la nínú àwọn seventy thousand ẹ̀rẹ́ tí mo sì wá ní wọn òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ ẹlòmíràn tún dìde pé tí mo wá bẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sábà kọ̀ọ̀kan bí ha ọ̀kà àṣà ọ̀kà àṣà ti ìbọn Bukhari wọn gbé hadith yẹn jáde seventy six ní kitabu six abalẹ lọdẹ abawale forty two báàmù bọ́ọ̀lù láfùyàrù sí ẹnu ọ̀rẹ́ tí ń sọ nípa ẹni tí kò sí rúkìá. omi ẹ̀gbẹ́ ti bẹ lára àwọn ẹ̀yẹ̀wò ní kí ni o sàmọ́ọ́mù tawàsùn. ọ̀wọ́ pé tẹ̀sẹ̀ ẹni bí ẹ̀yẹ̀ ló gbọ́ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọba lò ọyọ́ wà ní seventy thousand náà sísá abáyọ̀tọ́ tabúgé owó ọ̀lọ́ ni báwọn bá sọ pé ó lò tọ́jú àmà lò ní ọba lòun ò ní lò tó gbọ́nì rẹ̀ bá ti gbé tó lè pé kò ní padà sí pé wàhálà tí ó di ọba àpàdé fún àkókò tó wò. tòró kù tẹ́lẹ̀ nìyí òṣìṣẹ́ ọ̀gbọ́dọ̀ nígbàgbọ́ ọ̀rọ̀ gbà ah, bí irú àwọn ìdàrí tó máa ń polówó pa sámọ́ pé lọ́ba filẹ̀ kíákíá ni àti ló dé ló wù í lẹ́. báyìí wọ́n lè lò ó fún táyé wọ́n máa ń sẹ́mu sẹ́yìn kẹkẹrẹ́ níjọ́ ṣe àyẹ̀wò ó tún sí kẹkẹrẹ́. òun làwọn ẹni tí wọ́n ṣe pa sámọ́ fi kórì síbí. wọ́n lè lóbi five hundred kìlígẹ̀t òbí two hundred kìlígẹ̀t two fifty kìlígẹ̀t tí ó ti máa kọ́ níbi ògùn yẹn. pàṣípàṣọ́ lẹ́ẹ̀dẹ́ ó ti jẹ́ tàbí kó jókòó yẹn lẹ́ ó ti lò fún bẹ́ẹ̀ ní kò ti sẹ́ ọ̀pọ̀ tó lè dúró lò fún dòwú náà ọ̀tọ̀ lè dúró tó fi dá gbogbo ẹyọ lè jẹ́ rẹ rẹ bí báwọn àti gbogbo bírí ọ̀tọ̀ lè dúró lò fún náà. ẹyọ kan ló lè lè kọ́ bí mẹ́fà ṣé o fẹ́ yọ àká sí ìyẹn ẹgbẹ́ àtàyè lọ ẹ̀ lóbi ìbáyà mi kó ló pàdé àtàtẹ́lì sọlá àtàlá máa ń ṣe fẹ́ sí ọ̀bá gbádùn fákàlá alùlọ àrọ̀ fàlà àwọn àbí àti ẹ̀ṣí làbá ṣàfọ̀hóró ìṣá àlọ́ lẹ́yìn máa ń gbọ́dọ̀ àtẹ́lì sọlá àtàlá kọ́ máa bèrè pé ìjọ òsì tí yóò kù ẹ̀ máa sọ pé máa bèrè bèrè bẹ́ẹ̀ ìbéèrè kí ọ̀kọ́ jáde bí ilé òògùn nìkọ́ yàrá ìlú ní ìlú ìbára kàmáàmà kí tí ẹ kọ́kọ́ ṣe súnmẹlẹ kọ ọgbọ́n pẹpọ gbádùn rẹ láṣà báṣà lọ kọ sàwọn àdó àlàbáṣà tọwọ ìṣá àlá tọba dá tẹlá sí lè lọ ewé olúwa o oníbẹ̀ ìdí káwa máa yàtọ̀ ẹgbẹ́ bá ń ṣe kìlọ̀kìlọ̀ fún wájú òní ìwé èyẹ ti bọ́ ṣe lọ́dọ̀ ọkùnrin wọn máa béèrè pé sọkùnrin ni àbófinrin ni èwo ni ẹ sọ mọ́tò sọkùnrin àtúntò èwo ni èso ọmọ tó sọ yìí wọlé yàrá tó tó jáde wá wọnú lẹkọọ lọ tó tẹ wá kárí ọjọ́ tọdọ torí bí yìí tó tí òye ní ọ̀pọ̀lọpọ̀ yé wa lọ ọmọbìnrin náà yẹn bá lọ kú ọmọbìnrin lóyún lórí ẹgbẹ́ ní tọ́lọ̀ ọ̀bá fẹ́ kọ́ ráàlì yẹ́yẹ́ tí ó já ọkọ yẹ lọ́kọ́. bọ́dà ó ti báyọ̀ agbáyọ̀dá lọ́dọ̀ ọkọ rẹ̀ pé mo fẹ́ lọ fọ́n bàbá mi. ọlọ́run tó ti wà lábùjá tí wá wá bàbá ló sì rẹ̀ bó kówó bàbá náà.

mo wò pé tó já sí pé ọkọ mi lẹ̀ ilẹ̀ ìlàjọ wà tí wọ́n bá dín bùkátà sí lọ́wọ́ kẹrin wọ́n bá yọ̀dá lọ́dọ̀ ọkọ mi tí màá yọ̀ sí lọ. wọ́n ṣẹlẹ̀ sí máa mi tí wọ́n fẹ́ jáde láyé lọ́sẹ̀ mẹ́ta sí bàtà wa. bọ́lọ̀hún ti kádàrá kí àwa tí wọ́n kúnlẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n bí tọmọ méjìlá ayẹwo kan sólógún ọmọbìnrin náà. bóyá ni òkú twelve tọ́bi. peter àwọn èyí tó kú sójú tèmi kẹ̀kẹ́ sọ̀rọ̀ sẹ́wọ̀n tí mo lè bá kà. eléyìí ní ọmọ àgbà ọmọ àfàgbà mi fún bàbá mi mọ ẹ̀ ẹ̀dí náà àfàgbà mi. bá ní sọ fún ẹ wá ẹgbẹ́ para yìí ni ìgbà gbogbo ẹni tó máa bá fi bọ́bọ́ máa yí kọjú ọ̀kadà olówó ìbọn làwọn ọmọ bá gbé kẹ́lì yìí máa jẹ òye lílẹ̀ wọ́n sábà máa ń ṣe èèwọ̀ ọkùnrin wa àbúgbèrè wọn kì í sáàyè rẹ̀ ìkẹ́kẹ́ máa ń bẹ sí jáde ìjọ sẹ̀rẹ̀ òun ìṣẹ̀lẹ̀ wa ẹni náà rí ọ̀rẹ́ ìyá àbúrò mi máa bọ̀ wá ní iṣẹ́ tí wọ́n lè ṣe bí òun lè ṣe wọ́n fẹ́ ti fi ọ̀sẹ̀ sí lọ́wọ́ òun ẹ̀ gbàgbà rẹ̀. ẹ dàpọ̀ ibi tí wọ́n rò pé ẹ̀rọ wa gbà láti wà ní ọyọ ojú bẹ́ẹ̀. ọ̀sẹ̀ lẹ́lẹ́ ìgbẹ́jọ́ mẹ́rin lè yọjú bẹ́ẹ̀ òjùwù bí bẹ́ẹ̀. nígbà bẹ́ẹ̀ ní orí ẹ̀yà tó bí mi gan ìrìn àtàkì mi ṣe títí ìdígbẹ́ ọ̀gbọ́n ẹ̀kọ́. yá pípẹ́ bí ó wò wó lọ ìwé òjòkó àti ìlú òfarabọ̀. Ṣé wọ́n wá rí àǹfààní ọmọbìnrin láti wọ́n tọ̀ bá sì ní obìnrin ìyàfẹ́ lọ́wọ́ rẹ̀ ọkọ̀ ọmọbìnrin fọ́. Ṣé ọmọ ọkùnrin? Tó tó àlèyẹ lè rí nìyẹn. Ó sì wà ká parí kiri ìgbọ́jọ́ ti lọ, á máa ti sì ثاني ثالث أول عليكم السلام Thank you. Àkọ́kọ́ dédé ẹ̀ bá fura pé bẹ́ẹ̀ ìdọ̀ta ni bí ẹ̀ gbà á. Torí ọ̀gọ̀rọ̀ àwọn kìíní wọ̀nyẹn wọn a máa tún sí sírò sí i. ìdàrẹ́ kan bẹ tí wọ́n máa ń so òkè nígbà lẹ́kọ̀ọ́ kan. Ìwọ́n ń ṣe ni wọ́n tọ́jú ọ́ òní o. Wọ́n máa lọ sí orí Facebook wọ́n lè gbé ẹlòmíì tí ó ṣe kíní ìlànà ni ó lè mú pátá rẹ̀ tó fi sínú ẹ̀ ó lè ẹtí bọ́ gbogbo àwọn oríṣiríṣi ìdàrẹ́ tó máa ń ṣe yẹn wọ́n fẹ́ ra gbé wá sẹ́yìn wò láàrin ìṣẹ́jú méjì àfúrúkọ oúnjẹ wọn sọ́gbọ́n sínú àtìrí ara wọn. òbí ń bẹ tó yẹ pé òògùn lè wà ń bẹ tó tọ́ òkè yẹn tọ́ra láti lọ jẹ ìjẹkújẹ. gbọ̀ngàn tí wọ́n bá ti gbé wá sí ẹ̀ sọ fún wọn wípé ah, àwọn èèyàn gbarú gbọ́ tọ́ba jáde fóun lọ́kẹ́ ìwé ìsìn fóun fẹ́ ti tààrà tẹ́ẹ̀rí wọ́n gẹ́gẹ́ bí àwùjọ tá a wà tọ́lá àwùjọ a máa lápa ìmọ̀ lápa lára ẹlòmí ìgbà tó jẹ́ ti rè ó yẹ fóun náà lọ jí sí kẹ̀kẹ́ táwọn yẹn ti láwùjọ kẹ́yìn òdẹ tó tọ̀nà ẹ wọ alẹ́ àmírù sọ̀lẹ̀ alẹ́ ìjọba pàtùlá tí wọ́n ṣe sáàlù sùnà ni wà lóore sáàlù sùnà jàmá ẹ dáhùn sáàlù sùnà làbá ṣùgbọ́n tààtàrà èdè àti àlìyàmẹ̀lìyà wọ́n lápá pẹ̀lú ẹ̀fáwọ́mẹ́ǹtì yámọ̀ yẹn kí ló máa ń ṣẹlẹ̀ ní yámọ̀ òun ni pé àwọn ọlọ́pìnà ti dákọ̀ lọ́dà kọ́ hasad owó tí wọ́n wù ní aláwọ̀ àti. lórí pé wà ayọ̀ lórí pé tọ́ bá kọ́ sókè sàlámù ọba àlẹ́ àlẹ́ ẹ̀hẹ́ iṣẹ́ di rọ́bì aláwọ̀ àti òun máa tọ́ báyìí bẹ̀rẹ̀ kí fẹ́ lọ lẹ àfáà yẹn bí yé rárá ọbẹ̀ ọbẹ̀ sí sí tó environment yẹn ló lapa lára wọn ọ̀làwọn náà máa ń sọ pé àlejò ìsáánú ìdúró fi àti èèyàn ní ọmọ àwùjọ tó wà ní. tó ẹlòmíín bẹ tó ṣe yí pé ó kẹ̀ wíìsì ó kẹ̀ rí bẹ́ẹ̀ káwọn ọmọ gbé ló ṣe pé tó fi ń ṣe èdè sí pé ẹbí ju báyìí kẹ́ ti fi kọjá ẹni yẹn ba rẹ̀. irú ẹni yìí jẹ́ ìdìbò sẹ́ǹsì ẹni tá a lè rí ṣe wá àti fún bẹ́ẹ̀ ó ti pè sákèsì pé ó lè má jọmọ lé kéwù. yóò sì gbọ́ pẹ̀lú ẹ̀ bá pọ̀ bẹ́ẹ̀ kọ́kẹ́ wò sùn pé ọkẹ́ rẹ̀ ti kẹ́ sísá gbọ́lọ́ tó bí ẹ̀gẹ́ rẹ̀ yẹn ti rí báyìí abáre sísá sísá gbọ́lọ́ ọ̀sán alágbọ̀ wá ìwé láìsí ti pàtó máa wọ́n lé kí wọ́n wá lè wá fún lè gbàgbọ́ sí ẹ oṣù wọn bá rí ẹbí rẹ àwọn ìpinnu yẹn nìyọ kẹsí òun gbọ́ bí wọ́n bá ń bọ́ kí òjò wa tẹ̀ wá ó fi kíra yẹn sí. lórí akéde abájẹ́ ṣe tààrí yẹn lè ṣe fi ṣéèkì ẹ̀sọ́ yẹn kẹ́ ẹ tọ́sọ́nà ẹ̀kẹ́ bí ìsàlágídí ẹ̀ fi tọ́sọ́nà. tó abala yẹn lè ẹsẹ̀ gbọ́dọ̀ ṣe àṣeyìí dáadáa. ó dẹ̀ wo òṣèlú ra fújà kẹ́dùn ló lọ́rọ̀ omi nílẹ̀

ládàá bí wọ́n ti rìn lẹ̀ àwọn ẹni yẹn lẹ̀ ní yìí wọ́n ṣàgbáfò wọ́n ti wà nínú àwọn mẹ́ta láti ẹni sùlá àṣọlá ń sọ wọ́n wà ní àlùfáàní ìṣòro kúndùn àwọn ẹni mẹ́ta bẹ gẹ́gẹ́ bí màá bá wọn jà ndị ìgbé ìdàlọ ìyá wọn ọkà túbẹ fẹrọ jù ló àìsàn bí gbogbo gàdà òun ni arákùnrin kan tó yẹ pé pẹ̀lú bí náà ni wọn fi kú tó fi gba àwọn abàdà ìjàmbá láì ẹni tó kó sára àdáni sí àkọ́kọ́ tó ṣe olè ó sì dán wàhálà kàdà yóò sí ẹ̀ tó ọ lówó rẹ̀. ó fún wọn lówó pé wọn náà kọ́ mọ́sálásí náà wọn lẹ́sẹ̀ ó lẹ́sẹ̀ rẹ̀ àwọn olókùn bí wọ́n ti yẹjọ́ ọ̀rọ̀ ara wọn lọ́dọ̀ ọba dẹ́là àwọn yẹn àwọn mẹ́ta yòókù bẹ́ẹ̀ ẹ̀tọ́ gbá pé yẹn báyìí láńfẹ́ o bá padà fẹ́ ni ẹni ọ̀parí ìṣẹ́fẹ́ ẹni kẹta ta ọmọlúwàbí kìí ṣe ọmọlúwàbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run ní òun gẹ́gẹ́ lòun dẹ̀ sínú abá wọn ìjọ gbèdà. wàhálẹ́kùn sálàmù ọ̀rọ̀ Ṣé wọ́n ò ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ìwáyà mi sọ pé wà láyẹ̀rù kù lẹ́wà láyẹ̀rù kù gbogbo ẹ̀ ọ lóde pé àwọn tí ó ga dídí láti lọ gbé wà sẹ́yìn lálá ọ̀sán ni ọ̀pọ̀ sí ìjọba wà lára tí wọ́n ju pé kàmáàlù sáwàsì kò dẹ̀ fi parọ́ ẹlòmí olówó ọ̀sẹ̀ tí ó ṣe kẹ́ bí o ẹ̀wọ̀n bí àwọn àbí òbí ìyá àwọn àbí kẹ́ bí o lọ́wọ́ sojú kúrò àwọn òbí lóògùn ọ̀rọ̀ rẹ ti ti bẹ́ẹ̀ ẹ̀rọ bí wọ́n pààrọ̀ òṣì ayọ̀ lórí fún gbẹ̀rù jésù nìkan lọ́wọ́ pẹ̀ òun ti lóògùn. àwọn owó èyí ti rárá náà. Why are you going to do this? bẹ́ẹ̀ni torí ń fẹ́ bùkún láàyè náà torí gbogbo rẹ̀ náà ní ṣọ́ọ̀bù yẹn ṣùgbọ́n kọjá bí tí ẹ pé èrò pọ̀ àbáriwo ń ṣẹlẹ̀ bí ọmọ àwọn oríṣiríṣi débi gbogbo ní nínú mọ́sálásí ẹ bá kàn yá máa ṣàkíyèsí abala rẹ dáadáa ó tó ohun tó léèwò tó ìbá kírun yẹn ní mọ́sálásí tó jẹ́ kọ̀ọ̀kan yorùbá rí ẹ fi torí wọn lè padà lórí gbá lọ́ọ̀bù wa tí wọ́n bá ti kíjà bá tí wọ́n lọ ẹlòmíì dẹ̀lí yìí òun ò ní ìdí ìbéèrè tóun náà bá ti kírun jẹ̀mẹ́ ìdọ́lá yọ jáde lọ́wọ́ pé bímọ ọmọ ti máa ń ṣe sílẹ̀ àyọ̀ السلام afa yọ ya ni pé wọn fi ìsìlẹ bẹ̀rẹ̀ wọn ti bára fi nìkan òun yọrí ẹ ẹfà wọn fúnra wọn máa bá kádà lára wọn a tún sinmi èyí wọ́n ti tẹ́lẹ̀ kan lọ wá forí jẹ́ ọlọ́pàá yọ lọ́wọ́ forí jẹ́ náà àbúrò àìlẹ̀. Àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀rí yóò máa sọ yóò sì tún ṣe torí mọ́sálásí ọba jẹ́ irú wa ògiri wa gbogbo ọjọ́ tí ń sọ ó tún ọkọ̀ bá kẹ́lẹ́ ní mọ́sálásí láyé gbogbo ọjọ́ tí wọ́n wà láyé ọkọ̀ síbò tẹ́lẹ̀ tí tọ́ sí ní yìí rí ààbò ti sọ lẹ́ẹ̀kẹ́ twenty àwọn èèyàn ti sọ lórí ẹgbẹ́ kọ̀ọ̀kan kó dàbọ̀ lẹ́sẹ̀ kí yàtọ̀ bọ́ọ̀lù ẹ̀kọ̀ọ̀kan yóò máa gbé síbẹ̀ ọ̀sẹ̀ yóò máa gbé síbẹ̀ tí wọ́n sá fi lè gbé àtẹ báyìí jẹ tó yóò tuntun máa bẹ̀rẹ̀ wá. nítorí pàdé ní sọlá àtọ́lá kò wọ́n ti já gbígbé tó ti rẹ́ sílẹ̀ rárá bó ti bó ti sọlá bó wọ́n tó wọ́n ti tẹ̀lé àtọ́ bá ti yóò máa gbé síbẹ̀ láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان